بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله هذا قسم من أفضل الكاتب يكون على كل كان يوم ومن بعد شيخ atau mereka yang berpendapat. Adakah sesuatu atau orang yang berpendapat òní ìjọba rẹ̀ ní àtúntà àtàrà pípẹ́ tí a bá wọn tí a bẹ̀rẹ̀ lọ́wọ́ ìgbọ̀lọ́wọ́ ọlọ́run wa ní kápẹ́sẹ̀ ìgbìyà àtàwọn ọlọ́run àdínkù rẹ̀ ní àwọn ọlọ́run ọdún tí ó ti wà fún ìgbà àtàrà rẹ̀ lọ́sùn ẹ̀dùn lọ́wọ́ ọlọ́run yà gbogbo ọ̀rọ̀ ìgbìyà àtàrà ìrọ̀lẹ́ òní ní lágbára lọ́wọ́ ẹgbẹ́ bá ti gbé àlàáfíà ìlànà ìṣòro ìgbẹ́jọ́ síra yà ìrọ̀lẹ́ òní èèyàn tí ọ̀rọ̀ lọ́rùn lásán ìbára lọ. Nígbàdé òní ní lágbára lọ́wọ́ ọ̀rọ̀ nípa zikiri náà wà á dáàbò lọ́wọ́ wà á dáàbò lọ́wọ́. والمعنى يقيم من ذلك ọ̀rọ̀ nípa ìlànà ìlú inú sáré ìyá gẹ́gẹ́ àwọn tó máa ń lò lè bí ìyá sáré mẹ́ta àwọn kan wò lè yóò ṣe ọlọ́mọkọ́lá ọ̀pọ̀ òkèlà ìgbòrò nínú ìyá sáré lórí òkèlè abin da ba ta ala ya sami wannan masalaya iman karare wannan masalaya ọjọ́ tí ìyá ìyáàmù ọlọ́run tó wá mọ́ ọ̀rọ̀ ìyá níbẹ̀ ìkẹ́ ẹ̀káyé nínú sàárè ọjọ́ tí ìyá ìyáàmù ọlọ́run tó ṣẹlẹ̀ ṣe onígbé ìlànà ti fún un. sábà sọ nípa àlùmọ́ọ̀lù yẹn fún kò sí ẹ̀dá kankan tọ́nà ọba forí ikú tó ti jù. yálà èèyàn ní àbálòpẹ̀ nínú àwọn dáàbà ní ọ̀sẹ̀ tí ò ní ayé ìdílé. kódà mọ́lá kò náà àlùmọ́ọ̀kù gangan fúnra rẹ̀ ikú ikú gan náà ó torí kí wọ́n dùn ikú tó bá jọ́ gbèdà lè fi àmà láàyè kẹsùn bẹ láàrin àgbègbè náà àti ikú àti iná ilẹ̀ ni wọ́n ti dùn ikú wọ́n mú wa láwọn máa kù àwọn àgbẹ̀ náà tẹ́ bá ti rí inú wọn bàjẹ́ àwọn ọmọ náà tí wọ́n bá ti rí inú tí wọ́n bá dùn pé lópin ìgbà tẹ́lẹ̀ ìbáṣẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀gbìn ní ìwà ìjọba wọ́n wà gbogbo ikú lẹ́yìn náà wọ́n wà pariwo pé ẹ̀yọ́ máa lùgbọ́n náà ẹ máa ṣe tí ó lè mú àgbẹ̀ náà jẹ́ ẹ̀yọ́ máa náà ẹ̀yẹ́ máa ṣe tí ó lè mú àgbẹ̀ náà àti ẹ̀rọ àti ìjà àrùn ti kú ni wípé kọ̀tẹ́dà kàkà tó máa dìbò tó wọ́n jáde láyé lórí ìṣe tí o lè yàn wà dípò òfìdé ọ̀tẹ̀ntọ́mù ìlú o lè yàn wà dípò òfìdé ọ̀tẹ̀ntọ́mù kí lọ́jọ́ orí èèyàn sọ èèyàn dàgbà ni àbí èèyàn kù kékeré ọ̀tẹ̀ntọ́mù ìgbàgbọ́ tí yorùbá kà ní pé gbogbo alámọ́ni ni pé ọjọ́ bá ìwọ̀n fẹ́ fún òlàyé ìgbàgbọ́ burúkú kò lè lẹ́nu yẹ̀mí pé tábà sí nípa ikú àgbọ̀dọ̀ máa nà sí rẹ̀ ikú ní máa ń sọ ilé tó kún kẹ́kẹ́kẹ́ ilé àwọn ọmọ ikú ní máa ń sọ ọmọ dọ́mọ òrùka ní máa ń sọ obìnrin di okó aláìsọ́kọ̀ọ́ a máa ń sọ ọkùnrin tó níyàwó lánàá lẹ sí òníyàwó ẹni tí ń bẹ lórí ipò lánàá ikú olùkọ́tẹ ni ní ẹ̀bùn mọ́lẹ̀ lónìí ọlọ́jọ́ mọ̀ ní ara ti fún mi òjíjẹ́ náà bá sọ́kọ̀ lọ́wọ́ àlẹ́yìn ọ̀sánlá àlẹ́mì gángan ó ti gbà wá níyàwó láti rí wípé àwọn náà ti fún mi nínú hadith ètí bàbá wa àdìnàsáyé tí wọ́n gbà wá nínú súnámì nàsáyé àbúrò rẹ̀ rà ní sàábé sọ́ba àdéhùn wá látọ̀dọ̀ ìṣẹ́ ọlọ́run sọ́dọ̀ ọlọ́run àdéhùn ọ̀sán ọlọ́run sọ pé àfihàn ذكر هذه اللذات يعني بي اما نتي هذه اللذات títí máa ń wo ojú tó dùn tàbí há bímù pẹ̀lú dáàbì títí máa ń já tó dùn kí wàá ní nǹkan ọ̀hún ìyá ní àlùbáwò òun náà lè mú wọ́n máa ń gbọ́nà pàtó ọ̀rọ̀ kọ́ba ní ọdún tó yìí òun náà tún gba àdéhùn ní ìwà èrò ìtàkọ́kọ́ náà ó lè jù sẹ́nà ọ̀gá pé àpérò mẹ̀dẹ́kìrì ha nínú ìgbàgbà ẹ máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ máa rántí ìtí máa ń wó lé àtọ̀ ilé omi ìtí máa ń wó ànábìlẹ̀ máa rántí lọ́pọ̀lọpọ̀ kólínà ìyá òṣèlú náà àwọn akọ̀kọ̀ ànábìlẹ̀ ti ń bilé rẹ̀ pé wọn náà á èdè òṣìṣẹ́ lọ́wọ́ ànílùú wa dá wọn lóhùn wípé àlùmáwò ìpinnu jẹ ẹ̀rọ. àbúlé ìpinnu ọmọ kọ́nà balùwẹ̀ lónìí ó ní قلنا جاء قلت جالسا مع رسول الله صلى الله عليه وسلم قلنا جالسا jókòó tí òṣìṣẹ́ náà bá صلى الله عليه وسلم níjọ́ náà ọ̀já ọdún mẹ́rin lárakùnrin kan lọ́ba dé arákùnrin yìí nílẹ̀ kan kọ́ ọ jẹ́ kan náà máa ra àwọn nínú fasọ́lá alẹ́lẹ́ ní ọgbọ́nbá ọkùnrin lọ́ba sálámà fún ìjọba kọ́kọ́ ọwọ́ ń bí ànẹ́bí lẹ́rìn sí yàrá tó lọ mọ́ èrè ìjọba ayélujára mi ní ìnà áfùdàlù kálẹ̀ tọ́lọ́lá jùlọ kálẹ̀ tó lóore jùlọ nínú gbogbo múmi ní àgbáyé ọ̀rọ̀ àmẹ́bíwájá ló pé àtàlù olùkọ́ ẹ̀ńbà dára níwà jùlọ nínú ó tún wá béèrè pé fàáyé mọ̀mìnì ní àkìyàtì tálẹ́ńtà lè pè ní pòròfẹ́sọ̀ ọ̀dùnjọ̀gbọ́n nínú àwọn tí wọ́n jẹ́ ọdún nígbà tó ń lò lórí bàbá ọ̀rọ̀ àníbi wá dá lónìí pé àtàrò lè mọ òkè méjìlá ẹ̀ńdá mọ́ ti mú pọ̀ sí wà á kánú lima dàńdá òsàn dáadáa àtẹ̀ntọ́ bá ti pé ọmọ ń pọ̀ níbara dùdù lọ fún ikú nínú àwọn èèyàn ìláyà àkìyà àwọn èèyàn tó ń àwọn ọ̀dọ́.

àgbọ̀dọ̀ náà ti rẹ̀. Ìdá àti gbọ́dọ̀ náà ti rẹ̀ ni pé ìlú wo ni ó ti yá ààrùn. Ìlú wo láwà tí owó ọ̀gá wa ní ọ̀dọ̀ lọ́mọ. Ṣùgbọ́n òṣìṣẹ́ náà bá tọ́tọ̀ láwọn àti ọ̀dọ̀ náà ó yá nà pé tọ́lọ̀ ń bá fẹ́ gbé ẹ̀jẹ̀ ọdún kan ìlú ìta. Bùkátà rẹ̀ lọ́ọ̀rẹ́ àtọ́dọ̀ títí bá ti ní àbùkátà lọ́wọ́ ìkú ọ̀pá náà ìfowópamọ́ àsìkò ní ọ̀yà pẹ̀lú lọ́nà olùsọ̀kọ̀ àmì oníkanna àwọn ọmọlọ́pà nínú dáúdà àgbà síyá àdéhùbà ni ó sì yọ̀nà ìgbóhùn ọ̀dà lójú ara rẹ̀ lójú àlá rẹ̀ ọkọ̀ àti mọ́nàkùnrin náà ìlẹ́kẹ̀ tó lónìí. olùwà abúlé ìdílé ní ìyá mọ́nàkùnrin náà káàmì bàjẹ́ àlàyé àti lójú máa lójú àlè. olùmọ́nàkùnrin náà ọ̀sán náà ló ń gbọ́kànlá ṣe báyìí olùkọ́ ìṣèkájú lójú ọ̀run ọ̀sán ní sẹ́yìn ọwọ́ márùn-ún kí ni tó túmọ̀ sí ìṣẹ́jú àyá márùn-ún ni àbí ìṣẹ́jú márùn-ún wákàtí márùn-ún ni àbọ̀jọ́ márùn-ún ọjọ́ márùn-ún ni àbọ̀jẹ̀ márùn-ún àbọ̀jọ́ márùn-ún èwo ló fẹ́ jẹ́ mẹ́tì mẹ́ta ọdún ẹnìkan ò ní gbọ́dọ̀ ọkùnrin rẹ̀ nínú ìlú náà tó ti gbàgbé ọ̀rọ̀ wá sọ̀rọ̀ àwọn àbáàbò wọ́n ní wọ́n lọ fi àbó àdìsáwá rọ́ṣìmọ̀tìmọ̀ àlééfà fún o báyìí káàtà báyìí káwo bí ó ń lè torí lójú ọ̀nà onímọ̀dájú mọ́ ìdí ń tọ́ fún ọ àáyà márùn-ún ti ń bẹ lọ́wọ́ ọ̀pá ẹni pé ilmu al-ghaib ìmọ̀ kọ̀kọ̀ òṣìlọ́wọ́ ẹnìkan ọ̀dọ́dọ́ nìkan lọ́wọ́. wa ya'lamu ma fil arham ìsì ń bẹ nínú obìnrin tó lóyún ná èèyàn ní àbálàǹgbà ẹ̀jẹ̀ látà ní àbọ́mà ọkùnrin ní àbóbìnrin kò tẹ́ bọ́mà àbọ̀. àwọn onísàn wọn kà máa ń gbé bọ́ọ̀lù ìgbà míì wọ́n sọ fún yàn wípé ọmọ ẹyọ kan ìyàwó rẹ fẹ́ lé ìyẹn ti dìde wọ́n lè fi lọ́kùnrin ọ̀lẹ́jọ́ mi wọ́n lè fi lọ́bìnrin ọjọ́ kan àti pé ń bọ̀ bá tẹ̀ ẹ̀sọ́ wọn kó tó di pé yóò di ẹ̀dá tó pé ìgbà tí ń bẹ láàtọ̀ àti ìgbà tí ń bẹ lẹ́jẹ̀ gidi ìgbà tí ń bẹ bá jẹ ẹran kò sẹ́ni sẹ́ni rẹ̀ gbà tó sọ pé akọni akọni. ìmọ̀ yìí ọ̀wọ́ lọ́wọ́ wọ́n máa dẹ́bìrì nẹ́pùn máa da àtẹ́sùn lọ́dà ẹni tí ò jẹ́ kankan lónìí kí ni ó padà jù lọ́la ìjẹ́tọ́gbọ́n. ẹni tó jẹ́ dáadáa lónìí ṣé dáadáa náà ni ó máa bára tí yóò yí padà ọ̀sẹ̀ tó gbà fún lọ́wọ́. ló fi jẹ́ pé òjíṣẹ́ náà bá sọ́ńtọ̀ lọ́rùn àdéhùn ọ̀sán náà ànábì ò rí ra rẹ̀ àdúrà ní wọ́n ti gbé ọlọ́run náà. يا مقدم القلوب ثبت قلبي على دينك إذا نقول gẹ́gẹ́ ni ọba tó ṣe wípé wọ́n máa ń yí ọkàn padà mò ń bẹ̀ ọ́ ọkàn ní ọlọ́run bá mi ti múlẹ̀ lórí àtìmọ́jọ́ mi fún mi. wọ́n máa ń tẹ́tìlẹ̀ náà kan máa ń bà bẹ́ẹ̀ sí ìwádà. irú iṣẹ́ wo وما تدري نفس بأي أرض تموت níbo ni kú ọ̀ka àyàn máa pẹ̀pẹ̀ ntọ́mọ̀ ìtumọ̀lá pẹ̀lú ọ̀wọ̀ ìdí nǹkan ọkùnrin àjọpá ní pé ìbéèrè tó bẹ̀rẹ̀ èmi gan ọ̀hún. ìtí ìjà máa tún láti kú ni wípé máa ta pàpàdé kọ́ ọ̀hún sí ìyàwó. bí yàrá ti lè jáde láyé báyìí àlùkìyàmà ti òdìbò ni bàbá sọ nípa àlùkìyàmà súgbúrọ ń bẹ súgbúrọ ń bẹ àlùkìyàmà súgbúrọ àlùkìyàmà tó kéré ó ń láti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan bá tẹ̀lé jáde láyé báyìí àlùkìyàmà ti òdìbò ni torí pé lẹ́yìn ikú ó tó di kéèyàn ó jáde láyé wọ́n fún nírò òdùnú níbo làlámà ni ìyọ́ ìtàn ìgbàlódé ẹgbẹ́jẹ́ mọ́mí ní wọ́n fún ní ròdùn bí yọ wà nínú ìlú kèfèrí wọ́n fún ní ròdùn pé ìyá rẹ̀ ti bẹ̀rẹ̀ látòmí lọ ọ̀jẹ̀ nù sáré ó tún wá jẹ́ wájú tó wà jẹ́ èyí bí náà dáa tó lọ sí ìlú ìlú. bàbá wa àtàádé kọ́lọ̀ bá ní kẹ́ bàbá ìgbà tí wọ́n ti tẹ̀síro ọ̀rọ̀ ọlọ́run nínú suratul Mulk tọ́lọ̀ ní liyabluwakum ayyukum ahsanu amala ọlọ́run ní alladhi khalaqal mawta wal hayata olùlọ́ba tó dá ikú olùlọ́ba tó ti dá yìí ọlọ́run táwọn kan lókùú àwọn kan sì ń jẹ́ àlàyé wọ́n ń tẹ̀lé lọ́wọ́ liyabluwakum ọlọ́run fẹ́ fi dá níwọ̀n ní ayélujára tàlẹ̀ tí ó dáa jù ní jẹ́ ìlú mo ń bàbá wa tó dì báwọn ti tún ní wípé ìyẹ̀ ló wà kùn ọlọ́run fẹ́ dán yín wò láti lè bá a máa àgbàdo kan kì í máa tètè ìjọ tàlẹ̀ tí ó máa rántí ikú jùlọ tí ó gbọ́dá dìlẹ̀ púpọ̀ jùlọ nínú yìí wọ̀mí ni wọ́n jáde kọ́wọ́fà ní ọ̀ṣàdàrọ̀ tàlẹ́ntì ó lè wà sọ́ra tàlẹ́ntì ó máa páyà nípa púpọ̀ jùlọ nínú yìí ìdí nìyí tọ́nà ọba tó fi sàmọ́ kan ní ìlú tó bàbá tó bẹ̀ wípé kọ́ọ̀lá ọ̀dàmọ́ ọ̀hún náà àwọn àfáà wa àwọn olùmọ̀ wa kọ́lọ̀mbà nìkẹrùn wọ́n sọ pé kọ́ọ̀lù alẹ́ ìsàlá ọ̀rọ̀ òṣìṣẹ́ náà bá tó sọ pé àfẹ́rọ́ zikiro ha àdìmìlmọ́ ha àdìmìlmọ́ àlùmọ́ ọ̀rọ̀ táwọn ẹbí sọ pé ẹ máa rántí tí ọ̀rọ̀ kékeré ni ọ̀rọ̀ tí ò tó nǹkan ni ṣùgbọ́n kọ́ni jẹ́nu àṣẹ̀dùkí rọ̀tà ọ̀pọ̀lọpọ̀ wáàsí gbogbo wáàsí ló ti kó ní wọ́n á bìlà nàfẹ̀ mọ́ ẹ̀ lọ bákan náà ó dé gbòǹgbò ní wàásù fẹ́yìn náà dákàrà ní ọwọ́ torí pẹ̀ntì bá máa rántí fún akọ́ dékèrè nípa àpàánú rántí rẹ̀ tàbùsùn àlẹ́yìn lọ́gàtò ní àjọrọ̀ ìgbádùn wà nù rẹ̀ láyé wọn tọ́ bá rántí ó yóò sì polówó oṣù níwájú èèyàn yóò sì yàn kódà wọ́n mọ̀ náà hù mí ń tàmà ní àfihàn sábà lẹ́yìn bá rántí ó ikú tó yàn rántí mu kò ní jẹ́ kí ìyàn ọ̀ràn kan pé kó wọ́n ti ẹ̀gbá dùn lọ́nà ìwádìí àti ẹ̀dẹ́ nígbà wọ́n ti sọ látọ̀tù rẹ̀. wọ́n máa ń tọ́ ọ̀sán tọ́ kọ́nà kó bá ti mú àwọn ẹsẹ̀ ẹdí orin bíi mélòó kan bẹ umaru máa ń kọ́ ọmọ ìjìnlẹ̀ ní ìfún nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ ní pé láṣẹ ìyàní náà kàrọ̀ dábùkọ́ bàtà ìṣàkó yẹ́bùkọ́ ìlànà wàyí òkùnrin náà lò lọ́wọ́lá. lámtọ́kùnrin àmì hàrùn mọ́tò yàwó mọ́tò ọ̀gá ìlú wọ̀lọ́kọ́lídà قد حاولت عاد كما خلدوا ولا سليمان إذ تجري الرياح لهم والإنس والجن في من بين الأثرين Jadi gbogbo kata-kata olùyọ̀nà tí gbogbo kata wá náà ìyá àkọ́kọ́ ìdí ìdáàbò ọlọ́run bá nìkan òsì ọ̀dì ìdòwò wọ̀nyí kò ní máa lò owó tó ń lò owó rẹ ní owó ọ̀pá wàlúwàládò ọ̀mọdéwòlù. láńtó ní àdáhàrò ìyàwó náà kọ̀ọ̀dà yìí ọba harmondo bó ti lọ́lá tó bó ti lọ́wọ́ bó ti lówó tó pẹ́pẹ́ ọ̀rọ̀ owó àti dúkìá rẹ̀ láǹtó kò ọ̀rọ̀ lọ́rọ̀ kẹ́kọ̀ọ́ nígbà tí mo dé ìlú dé ọ̀nà àgbẹ̀rẹ̀ wọ́n kó ìjà wọ́n ní káwọ̀ láti áádọ́ ìpàmọ̀kálà àwọn ètò áádé bí ẹ ṣe lágbára tó lù lọ́jọ́ tó wọ́n ń fa àpáta wọ́n ń fa àpáta ayọ̀ báyìí wọ́n sì jù lọ lórí lágbára àpáta ní ìjọba tó ń lágbára yìí àwọn náà gbìyànjú wọ́n lákàtà bí wọ́n ti gbére láyé bàbá àwọn aláàbò òṣèlú ìpàdé àgbáyé àníbi ọlọ́run Suleiman wọ̀lá Suleiman ìdí tẹ́jìrì ìrìnà ìyá ọ̀hún àníbi ọlọ́run Suleiman bọ́lá tó ti dà lọ́la tó tó fi ní àtẹ́kùn tó ti fẹ́ ìrìnà tí ó rìn lódì tí ó sùn náà ìrìn tí ó rìn lódì tí ó sùn náà à ìdajì ọjọ́ ìlàtẹ́kùn rẹ̀ lòdì ó rìn òbí bẹ́ẹ̀ wọ́n ní ìtumọ̀lẹ̀ bí èyí gbogbo èèyàn pátá àtàgbẹ̀rún gbogbo apátápátá ìlànà ìdíje ìdíje omi òmìnira pátápátá wọn. ayé ní ìdíje àwọn wa jẹ́ ń tẹ láti àwọn ọ̀dà àwọn tó tẹ̀lé pé káàná ti lẹ́nu ìdájọ́ yà lórí agbára táwọn ọba ń jẹ́ á ní làwọn èèyàn ti ń dà wá dáadáa látọ̀tọ̀ látọ̀tọ̀ lẹ́nu wa ń bá wọn. ajẹ́pẹ́ ikú àwọn ọ̀dọ́ àtàtàkárí gbogbo wa pátápátá ní láàrín ìdílé àtàtà náà láàbùdà gbogbo lórí ìyàwó ìwà wọn. báwo ni ìdájú ní àti ìgbà rẹ̀ kọjá àwọn náà wà kọjá wọn. bàbá wa kó kò dé kọ́nà tó kọ́ bá ní ìgbà wọn. wọ́n ní kò sẹ́ni kẹta tó lè sọ pé iye ọjọ́ orí báyìí lẹ́yìn ọ̀dà bí ìlú gbàgbà yẹn. bí ẹ̀bá ti lè lè lè lẹ́nu kàtà lẹ́yìn àwọn tá a tẹ́wé wọ́n ti mú àwọn tá a ti lọ àwọn tẹ́ ti lọ àwọn tẹ́ tó ágbé àwọn tá a tó rí àwọn tí a jẹ́ bí ọmọ àyìnbáyé àwọn tó ti gbé wọ́n ti jáde láyé. bákan náà ẹnu wọn kò lórí kí ti pé ààrẹ kan pàtó pé à ah, láàrẹ bẹ́ẹ̀ bá ti á mú yan kí ìlú mi jáde ayé wọn àìmọye ẹ̀ka tó fi dé ìkàkọ̀ ọkàn kò ní ìgbà yìí. ọ̀rẹ́ wa kan níjọ́ tó kàn sẹ́yìn ọlọ́run tó bá ń bí kí ọ̀rẹ́ kódà àfi bí ọ̀rọ̀ Yorùbá ni wọ́n níjọ́ tí níjọ́ tí ìyọ̀ọ̀bà ìrìnàjò òun yóò bẹ̀ lọ gbogbo àwọn àdéhùn àti rẹwà ìtọ́nà ó sì dìkan bọ́ sí dìkan ọlọ́ dìkan láàbọ̀ mẹ́wàá kókó mẹ́sẹ̀ lọ ọgbà ẹ̀dájú ìlànà ẹgbẹ́ ìjọ lọ́wọ́lẹ̀ tó nígbò tó kò mẹ́ ó gba ìwọ̀n lọ́wọ́ lọ́wọ́ kí má dé lù nígbò tó mẹ́ ó fẹ́ wà lọ́wọ́ ilé rẹ̀ ọlọ́ lé bóyá pàtó ìmọ̀ ọ̀jẹ̀ náà àwọn múnà lọ́wọ́ àtẹ́gùn tó pọ̀ ló padà nílé nígbà padà nílé lórí ìlú wà ní láyé nípa ti ní ìlú nípa ti ní òmìnirí nínú nínú ìpadà kíláàdé kíláàdé làwọn ìṣẹ̀lẹ̀ ìdáná ti tó èyí nígbà bá kò ní ìpàdé tó ilé ẹ̀ka ló ń bá la kò ní ẹ̀kọ́ ní gbogbo ọ̀la. yẹnni bí ọ̀gá nígbà bá ń sọ nípa mú òsìkí yọ ọdún kan ìlú ó lò láyé pàtó nínú ìjáde láyé òsìkí kí àárẹ̀ kan nínú ìlọ́wọ́ á dé nínú ìjáde láyé àmì ìta àárẹ̀ lẹ́yìn oṣù òní a tẹ́lẹ̀ yọ ọba lọ ìwọ tó ní ní yọ ọba lọ yóò tún ti ọlẹ̀ bẹ̀rẹ̀ rí bẹ́ẹ̀ lè yẹ́kùn mẹ́rù àdàkọ́ ọ̀hún káàdì púpà yà ń lọ ìbára ìlẹ̀ èyí tó olùdó àdàdà lọ́wọ́. afáwa àdàkọ́ kọ́lọ́mù bá ń jẹun. wọ́n ní màtí àtà ọ̀gbìn dékìlì mọ́wù ní ó rí màtí bàdá àtàkùnrin yà. ẹ bá máa ń rántí ikú nǹkan mẹ́ta ọlọ́mù tó ń wáyé. ẹ tí ì bá rántí ikú ìyá mẹ́ta ọlọ́mù tó jẹ. ẹ bá máa rántí ikú nǹkan náà kọ́tọ́ náà bó ṣe fún dáadáa ti fi tàn àti ìlú ìtawó bá yóò tètè tùbá kò ní àwọn ìlú bá dára ẹnba máa ń ti kú kọ̀nẹ́ àtòlù kọ́lìdì yóò máa máa wọlé kọ̀ọ̀kan yóò yá yọ ọ̀kan lórí jẹ yóò wọlé jẹ yóò gbà dídó òun máa wọ ọmọ tẹ́lẹ̀ lókè àwọn tí àwọn tó ń tẹ̀lé náà ti lè lórí kọ̀ọ̀kan. ونشاطنا العبادة إما من ما تكون هذا وما جاك جاك لا تكون yóò tètè ìdúgbà yóò yà tó ẹ̀kẹta ayé aláàbí yóò tètè dáadáa láti tètè ìfọlọ́. wà mí mẹ́sì yà tó bá wù dà ṣùgbọ́n tó bá ti pé kéde láti wó ti pàṣẹ fún wọ́n ti ẹ̀ kó ń kí bàbá ìgbàlá ìyá mẹ́ta lọ́wọ́ tó ti lọ. Ìkíní ẹ̀sìn ìwà òní méjì ìgbà yóò máa ń dájọ́ ìgbà látọ̀rọ̀ àwọn ọ̀dàkọ́ tó ń dìbò lórí ẹ̀rọ wá lórí ẹ̀rọ wọ́n ti ti yá lọ àtẹ̀kọ́ tó ti ń bá náà wọ́n yóò ti yá lọ. Ìgbésẹ̀ tí ìsìn ìgbésẹ̀ bá lè wọ́n ti lọ sí orí ìlú ìyàwó ti ti wá ìbánisọ́jà. Ẹ̀sìn ìwà òní méjì ìgbà wàtẹ́rùkọ̀ wàtẹ́rùkọ̀ rídà bẹ̀rẹ̀ kàfà ìwọ̀n tí ó tó tọ́lọ̀ mọ́ra ń tó òní láti tó kò ní ìyá ìjọ pẹ̀lú rẹ̀ ẹ̀kẹta wàtàkà ìgbàdà ara ló ti kọ́lẹ̀ ní ìwé ìgbàgbà pẹ̀lú ìyá mẹ́ta tọ́lọ̀ mọ́ ìjẹ ẹ̀jì ìlànà ìlú ọ̀nà ìjọba tọ́lọ̀ mọ́ ìjọ àfa àti sọ̀rọ̀ tó ń bọ̀ bọ̀ ìyẹn àwọn àgbà asbab adab al-qabr ìyà ń bẹ nínú sáré ìbádùn náà ń bẹ nínú sáré kí ni tí máa ń bí ìyà nínú sáré wọ́n lè fún ọ̀sán àwọn ọ̀dà wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ wọn yìí nínú ìṣòro yìí ṣùgbọ́n ìgbélé ìwádìí ìṣòro nǹkan àkọ́kọ́ ádámù lè ti dá ìrìnà ìgbà ó lè wà lórí iná kéyìn ọ̀tọ̀ wọ́n mọ̀ sàràbà kéyìn ọ̀tọ̀ wọ́n mọ̀ farabalẹ̀ kí tó ti dáadáa lórí sábà ọ̀pọ̀lọpọ̀ àwọn olùyẹn bí ajáde ti máa fẹ́ sọ̀rọ̀ wọ́n ọ̀ra yorùbá yìí wọ́n ọ̀ra ìlànà báyìí ó sì máa sọ̀rọ̀ ìbá ń ara káyọ̀ ọkọ̀ ọlọ́kọ̀ ìgbẹ̀yẹ máa ń tọ̀ ní ọ̀dọ̀ bá ń sábà gbogbo ilé náà lára tí ó fa ìdàgbẹ́ta ní ìsàlẹ̀ wà ní nímà ìmà tó ìgbọ́ ọ̀rọ̀ nìkan kan fẹ́ nìkan láti bá a dá ní àwọn méjèèjì láti bá a dá ọdún ilé náà lára àwọn tí ó fi yàgbẹ́ta ní ìsàlẹ̀ abẹ́ẹ̀ náà bá a kọ́nà bàjẹ́ ọ̀sọ̀ pé مر النبي صلى الله عليه وسلم على قبرين فقال النبي قدامي جوكا لدى سعره وجهه النبي وقفين هو أمور مجد إنه لا يمثلان أتيني أتيني نبي وما يعذبان بالكثير في كثير إذا سوريا لي لوري لوجو nǹkan tí ndị mú bí ìgbà bí wọ́n kàn ní àwọn ọjà bẹ́ẹ̀ ló ṣe rí lóṣù wọn. ànájú wa sọ pé bàdà ìnáwó ti bẹ̀rẹ̀ ìjẹ́ ń bìyà lóbi ní à lóbi dàbí nǹkan kékeré o ṣùgbọ́n nǹkan ńlá ni lọ́dọ̀ àmà àdúgbò náà ẹ̀rọ kan náà méjèèjì náà lẹ́nu bàbá yóò sọ̀rọ̀ Ibrahim yóò sọ fún Khalid torí kíni lèlèkè gbáàdì nìkan láti bá a bẹ̀rẹ̀ mọ́lú láti bá a bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. wàá mẹ́lẹ̀ àákọ́rù ẹ̀ wàá rẹ́ nìkejì kàkà láyé tẹ́sí omi báwo ni wọ́n bá tọ̀ ọ́ dábà kì í farabalẹ̀ sí tọ̀ ọ́ dáadáa yóò tó tó tó tó rẹ̀ yóò tó rẹ̀. ṣùgbọ́n òṣìṣẹ́ náà bá aláàbò àkọ́tà tó dání anábì wa mú igi kan rọ́túbá léyìn tó tutù bàtàsára òkè lẹ́yìn anábì wa kan ní ìsáni méjèèjì tó máa bá ọ̀rọ̀ sàkó lè wá ètò ìdúmọ̀ àlà ọ̀gbìn ó wá mú pọ̀ fáyọ̀ rẹ̀ ó fi pọ̀ lórí àárín ìṣọ̀kan ẹni tó èyí tutù ó fi sí àwọn. náà anábì wa sọ pé làálàá òòlù ọ̀pá kò hàn ní ìhàn máa lámìyà ìgbàgbà lókè ìbàdíkì méjèèjì tí ọba sí ìgbẹ ọlọ́run ló ṣe ya wọn ní kúkú yẹ yẹnìké èdè sáà ní ìlú ìjọba àti ìdìbò àárín ìfọ̀rọ̀ rí ìbákanná àárín ìfọ̀rọ̀ kódà nù àti ìdìbò àmẹ́ni jẹ́ àmọ̀ pípé ọ̀pọ̀lọpọ̀ ìyá tí yọ máa jẹ́ nù sàárè ìdí ó bí ọ̀pọ̀lọpọ̀ ìyá wọn ìmọ̀lẹ́yìn bá ń sọ̀rọ̀ ní òkú tọ́jú ọ̀gbìn nínú ìtàgé yìí òjíṣẹ́ náà bá tó lọ́wọ́ àwọn àlejò ọ̀sán àgbẹ̀ pé kànẹ́tìlá òun ti sọ̀rọ̀ tí n bá ti sọ̀rọ̀ ní sábà wọn bítọ̀ bá ta sí láti ọ̀run ẹ̀kọ́ ọ̀run tó bá ta sí lára ẹ̀kọ́ ọ̀run fàyínà àná làwọn láàrin ọ̀run torí bí ọ̀pọ̀lọpọ̀ ìyà tí ó sì òun ló ń gbàrà rè láti lè láti lè sọ ìyẹ̀wò ìyẹ̀wò àwọn àdébìyí àdébìyí ó lálàáfíà nìyí bàbá wa àmàlù nínú ìrọ̀wá òkú sọ̀rọ̀ wọn ní àti ìrọ̀wá sọ̀rọ̀ àjẹkẹ̀ nǹkan àkọ́kọ́ àti nínú tí wọ́n ti fi àánú ìgbàlá rí ìpẹta níbẹ̀ àgbègbè ìpínlẹ̀ gbòlò oníkéyìí ò sí nǹkan ọmọ mú obìnrin ọwọ́ mi níbi jọ òṣìṣẹ́ náà àtàwọn tàbí ẹgbẹ́ lọ́ọ́ yá fún àwọn nǹkan ọ̀run tí bá wá kó bọ̀ kéèyàn wá jí nǹkan kan mú bẹ̀ ó tó ti gé owó pin eléyìí náà ẹ̀rọ tí ó kù yá àti ìwé lọ́wọ́. tọ́ àtìkù tá a wá wà yìí sí nǹkan wọn. adékèrè sábà fi ṣe gómìnà àbẹ̀rẹ̀ sábà fi ṣe alákòókò láwọn àyè nǹkan àwọn nǹkan tí ọ̀rẹ́ sọ kéèyàn owó téèyàn báyìí owó òdùdá máa ń kó kóòrù lára tí ó dùn yà mẹ́ta àárín lára ìṣúkọ̀ rẹ̀. láti fún báwọn ọmọ àwọn èèyàn kọ́ máa yé lórí wípé bí wọn ò bá ti jẹ́ mọ́ wọn ò sì bá tàbí ìgbàgbà tí wọ́n máa tẹ̀lé wọn rùn tí wọ́n máa tẹ̀lé oúnjẹ wọn kò yára rẹ̀. kódà wọ́n ti bá débi pé àwọn ọmọ wọn gan tí wọ́n èèyàn jáde láyé wọn ò ti jẹ́ gbogbo tí wọ́n ti wé ìyá ìwọ wọ́n ti tún ìwọ ẹ̀lẹ́. eré tí wọ́n bá lè fi pé àwọn ọlọ́run kẹta bóòlù tó ń yọ ọ́ ẹ̀dá kò ẹ̀dá bẹ̀rẹ̀ lọ́wọ́. a ń tètè wa wọ́n wá wá gbà sí bí ọdún ọgbọ́n ẹ̀dọ̀ ọlọ́wọ́ tó ṣe wọ́n lọ́wọ́. ẹ̀dá bẹ̀rẹ̀ lọ́wọ́ káwọn owó lọ́nà ìjà. béèyàn kájú béèyàn yára ìtọ́lọ̀ bá dé ìwọ̀n dà láti ìwọ̀n dà. Àlẹ́bí ni kéèyàn lọ́ra ọ̀tọ́ tó kí n tọ́lọ̀ ń fẹ́ fún ìyàndọ́ rẹ̀ kéèyàn sì kàn ní kájúkájúkájú ìwọ̀nba tó lọ bá kọ́ ọ́ dẹ̀ fún ọ̀dọ́ rẹ̀ ọ̀dà ìtàn ìjọba wọn. Nínú àdéhùn, èyí àbúrò yára ti yọ gbàgbà ولقوم بها لرسول الله صلى الله عليه وسلم كتاب

ينبغي الله فبينما بدعة من الاستراحة لرسول الله صلى الله عليه وسلم lálàfo gbàdúgbìdìá tó ń gbé àwọn ìdájúbi ìhàájú ẹ̀sìn òṣìṣẹ́ náà wà lọ́sọ̀rọ̀ bá wà ní ọ̀sánlá ibi àfọ́ọ̀bà wò láàrin ààyèrò gbàdúgbìdìá rí ọfà kan tí ń jábọ̀ ó lè bá mi bí ákùnù pàpọ̀ padà oṣù lọ́ba pa. Pàpọ́lá náà àníyàn láwùjọ ìdájọ́. Wọ́n bá tẹ̀sí ní bá ń bá ayọ̀ bí àkókò oríire àwọn ọ̀sẹ̀ ti dúró ọ̀sẹ̀ ìjagun tán lọ́wọ́ àgbàdo ìgbàlù ìyàpẹ̀ àwọn ọ̀sẹ̀ oríire àjẹ́nà rẹ̀ ti dúró. Pàpọ́lá kò lọ́wọ́ ọ̀sẹ̀ láwùjọ ìdájọ́. Àlejò wa ti dájú ọ̀sẹ̀ ìgbàlà ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ àlùyẹ́ náà wọ́n ti iná lílọ wọ́lẹ̀ bí mi kò yẹ sí mo kọ́ ló ń bá lẹ́nu mi sílẹ̀ lọ́wọ́ ìrìn ìfúra ìnà sẹ́mu lọ́tà lẹ́bi àkọ́dá ìyáwó mi kọ́ yí bá ọ̀ sílẹ̀ lọ́tà yìí náà tó ti wà nǹkan ìlú dàbí sẹ́mu lọ́tà yìí níbi ohun láti lè bá ọkọ̀ ẹ̀rù nǹkan kan bẹ̀rẹ̀ ìdókòwé níbi àrùn tó dúró nínú ọmọ bí góòlù ní tí ò sí onímọ̀ àbẹ́là lọ lójúmọ́ o eléyìí ní ọ̀pá ìdí òsì wọn náà lọ́ba tó bí ìgbà tó yá lọ. ọ̀làmìnà sẹ́ni àgbáyé kàní àná ìgbàjẹ́ ìdílọ́gbé ní ìbájú tí èdè pé wọ́n ti pẹ́ yìí ní ìbájú nínú ọ̀rọ̀ òṣèlú àwọn tí wọ́n ti yí nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lábẹ́ ìgbàjẹ́ àwọn tára wọ́n ìdíkẹ́ àwọn ọmọdé máa ń fa ìyá ní ìgbàlá rẹ̀ oníkéyìí sí ọ̀rọ̀ ìlú ìlú tí wọ́n lọ rí láti kó dáwà yìí owó òṣèlú ní ti wọ́n lẹ̀ owó jẹ́ kí wọ́n fi ṣe pọ́jẹ́kì kan káwọn kọ́ kàkan láàrin ara wọn kọ́mẹ́tì kankan eléyìí náà ẹ̀rọ ìfún bí àbárí ìlú ìdájọ́ ìṣòro gbọ́dọ̀ tó máa ń dòwò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn jẹ́ máa kówó ìjẹba yẹn bá tó wá fún wọn sì máa sọ wípé á ah, àdánù ńlá ló ń jẹ́ fọ́nrẹ́sẹ̀ yẹ̀ wọ́n. sunday àfọlábí national id card wà ní ẹni tí wọ́n ń jẹ́ kí wọ́n ní ìfẹ́ olùkàlọ́dà owó ìgbò wọ́n ní àà ah, ikú rẹ̀ àdánù ńlá ló ń jẹ́ fọ́nrẹ́sẹ̀ yẹ̀ káàní. ilé ìgbà kìí ẹgbẹ́ kó ti tẹ̀ka tẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ náà ká tí wọ́n ń fa ìyá ní sàárè òní àti tẹ́lẹ̀ ẹ̀rọ nípa ìrànlọ́jọ́ wọn. Ìná níbi ṣe ìyàwó oníyàwó níbi bá lò lára ẹ̀mí ọrùn lára ẹ̀bákan náà láti rìn kọ̀ọ̀ náà kéèyàn ní Kùránì lórí kéèyàn ní àfi ọkàn lórí. Àríbà owó èlé ní gbígbà lára ọmọ ní máa ń gbà ìyàwó lórí ìlú. Mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ̀rí rẹ̀ ń gbẹ́nu àdéhìí èyí tí sámúrà kò fẹ́ lè lójú òkúti ọgbà wá ó lè jìtẹ́ náà bá sọ́tọ̀ ọmọ àdéhùn kọ́lá kánà ìgbà ti kírun àbùbá àgbọn àdébí ọkọ̀ nígbà wọn. yóò wá béèrè pé ìjà rẹ̀ tó sùn nù yín bọ́ lálàá tó bá lálàá ń kọ́ sọ àwa làwọn lọ. wọ́n lọ́ni mi sọ bẹ́ẹ̀ tọ́ba ti sọ bá ń ẹ̀ bá kùtù lálàá yóò sọ tó lálójú àlàá àdébí ọkọ̀ ọwọ́ àtijọ́ kan níbi ìwà bí wọ́n fi sọ̀rọ̀ láti tó fi kọ̀ lára wọn àníbi wà ní wájú pé ìlú ti rẹ̀ lára èdè tó fi lè kọ̀ lára lójú oorun mi mi tó sì pé àtàní ìmọ̀tàní ìwé méjì kan wọ́n bá bá mi lójú oorun wọ́n bá mi tí mò ń sọ̀rọ̀ wọ́n wá sọ fún mi wípé ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ àbí ìdí sámúrọ́ọ̀kì wọ́n wá sọ fún mi pé tọ̀ ìdé ìdé ìdé ìdé ìdé ìlẹ̀ òun bàtàbàtì èmi náà bá ti rẹ̀ làbánu làbánu kó là ń lọ fún nígbà kàmú ìyá wọn lọ. bá a ṣe lọ aburú àbí arákùnrin ìbá ọkàn ìdílé ìkejì òun náà èyí lórí òkúta ń dára bàtà kan báyìí òkúta ìmọ̀ tọ́kẹ́ ti ṣe àti ìwòó lọ́pọ̀lọ́ lórí lórí bá túká bóyí ti túká tàbí àjà àjà lórí sábà ní lórí lórí ó tún lọ gbókùtà ìgbà tí è padà dé orí tó ti fọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún sọ ní padà ó tún bí òkúta ó tún fọmọ lórí orí tó fọ́ pẹ́tẹ̀pẹ̀tẹ̀pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ òkúta tó yí lọ ìgbà tí è padà orí tó ti sọ ní ó tún fọ́ pẹ́tẹ̀ mo wá béèrè kíkọ ẹ̀yin ọ̀rẹ́ mi méjèèjì kí lẹ́sẹ̀ mi tó ṣe kí a fi ń pọ̀ lórúkọ lọ́wọ́ lójú ọ̀dà mi lọ́kùnrin ní kí a sọ fún mi pé ẹ̀yìn ìtọ́lé ẹ̀yìn ìtọ́lé àní olùgbéra yá kò lọ yá nígbà tá a tó lọ akọ́nà àwọn olùdíje kù ìkànnì òkú ìkànnì àwọn ọlọ́run èyí tó nà ó mú tá a lè tòbí bí erin àbíjọ́ rẹ̀ lásìkò yìí bí ìyọdọ̀rọ̀ olókùnkùn tó jẹ́ erin mu yóò ti bọ ìkejì yẹn yóò ti bọ lẹ́ẹ̀kẹ́ báyìí yóò ti bá ya gbogbo ẹni ọ̀dọ́ ọ̀gbọ̀n jẹ́ tó bá ti wọ́jẹ̀ tó pàdé ní ya yóò bọ̀ sí apá àlàáfíà yóò ti ṣe lẹ́yìn ó tó padà sọ́ọ̀tún ó ti dí padà yóò ti pàdé yóò ti pàdé. mo wá bẹ̀rẹ̀ pé kí tó lẹ́sẹ̀ eléyìí náà ń tẹ̀ ó ní ọ̀dà mi lọ́wọ́ ìjọba kò fi yí pé láti àlọ láti àlọ àsìkò dáhùn kò yé ètò. ìgbà tá a tún máa ń lọ a tún wá bóòrìn bòrìbòrìn adébí omi tá a lè pè ní omi pupa bí odò ẹ̀rẹ̀. mo wá ṣàkíyèsí wípé arákùnrin kan ń bẹ létí débi odò òkúta pọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ arákùnrin kan bẹ nínú odò ẹ̀jẹ̀ yẹn tó ń lù wẹ̀ tó bá ti wẹ̀ lọ ọwọ́ ẹ̀bọ̀ yóò wà tọ́jà tó kù ká lọ́dọ̀ rẹ̀ yóò lanu yóò sì ju kù láti lẹ́nu yóò lanu yóò ju kù láti lẹ́nu yóò wẹ̀ lọ yóò wẹ̀ bọ̀ yóò lanu yóò ju kù láti lẹ́nu títù délé ó lè ju kù láti lẹ́nu. àwọn lọ àwọn adé àyè kan àyè tá a dé yìí inú rẹ̀ ó kè dáadáa ṣùgbọ́n ó kè rẹ̀ báyìí lọ́ọ̀rọ̀ ayé òun ọ̀sẹ̀ tó ìgbà tí èèyàn dúró bẹ̀ mo wá ara àwọn èèyàn kan tẹ́ ń bẹ̀ ní oòrùn kátó má bẹ̀ mo ti ń wá ariwo wọ́n pariwo mo bá wọ́n tó dákẹ́ díẹ̀ wọ́n tó pariwo wọ́n tó dákẹ́ díẹ̀ ìgbà tó wà lọ́wọ́ àti wípé àwọn ọkùnrin kan àtàwọn obìnrin ní ẹ̀ńbẹ̀ẹ́ńbẹ̀ ẹ̀ńbẹ̀ tó wọ̀ ọ́ tíná bá ti wá tó ń dún lábẹ́ ìnumọ̀ pariwo tíná bá ń tẹ̀rọ alọ́lẹ̀ ó tó kà pàdánù rẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ ìdàdí ẹ̀rọ bóòlù àwọn àwọn dáhùn wọ́n tún àwọn ọ̀gbìn lọ́pọ̀ wọn ti sọ̀rọ̀ ìwà àwọn báyìí láti fi ìdókòwò nípa àwọn ọ̀gbìn. ó rí arákùnrin àkọ́kọ́ èyí tí ó lòdì nípa ìmọ̀lódé ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ gbígbé ọ̀gbìn náà ti lòdì. ọkà tó ń bolé ní ìka kìí kó ìdájọ́ rẹ̀ lójúlọ ọ̀rọ̀ lọ kìí fi àlùkùnrin àyè ṣe ọ̀pá kọ́tẹ̀lẹ̀ tí ó fi darí rẹ̀ lójúlẹ̀ tó fi àyè ìgbẹ́ rẹ̀ ìgbẹ́ àlùkùnrin àyè nínú àyè. ọ̀wọ́ àrí arákùnrin ìjẹ́ ń ti rí bọ̀ lẹ́nu tí ń fa ayé lọ́kẹ̀lẹ̀ ìjẹ́ ń ti rí bọ̀ lẹ́nu tí ń fa ya òkú báyé nìyẹn.

ìwà kan oṣù tó wá lọ́dọ̀ rẹ̀ ìjọ ìyàwó ìjọwọ́ ní ìyàwó ní ìgbé ìjọpọ̀ wá ti yàtọ̀ ní ọ̀rọ̀ ìjọpọ̀ kẹrẹ ní ìlú láàrin nípa ilé ìwé ọkọ̀ nípa wá ní mọ́lẹ̀ táwọn èlé ìwé èlé ìwé mẹ́lẹ̀ wọn èlé ìwé ní mọ́lẹ̀ táwọn ágbẹ̀mọ̀ ìlànà. ọ̀wọ́ aráwọ̀ tí a ń bẹ ní òwò wọ́n gbọ́ tí wọ́n pariwo nígbà tí wọ́n bá lọ́wọ́ wọn lábẹ́ tí wọ́n tún sinmi ariwo díẹ̀ nígbà tí wọ́n bá lọ́wọ́ lábẹ́ wọn. àwọn olùkọ́ ìnáwó ọ̀sẹ̀ àdùnnú náà ti wá sí ìsàlọ̀ láàyè ìlú àwọn olùkọ́ ọ̀sẹ̀ àdùnnú ìlú ká bá tún nípa àyà tó ń sàárẹ̀ ẹ̀rọ àwọn ọmọ tí ó fi owó èdè ìlú gbà ìlú yíyan fura yìí yìí lónìí ibi kẹlẹ fẹ ní ìrọ nípa ìdáhùn ẹjẹ kí yá lóṣù tí ọmọ ìlú kan ní ọjà wọn. lọ́nà tí máa ń bí àánú sàárè bùkáwò lè ká jì í. Ìgbésí ìgbésí ẹ̀rọ ṣe wà ní ọ̀sán lẹ́yìn tí ìyẹ̀wò ìgbìyànjú lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìjọra wọn bẹ̀ lẹ́yìn ìgbàgbọ́ jáde lájú náà abẹ́ ẹgbẹ́ ìlú tó kú bàbá àbókù ìyá lẹ́yìn tó kú náà eléyìí lára tí ó fa ìyá ní àárẹ̀ ìgbẹ́gbẹ́ lára ìgbẹ́wà ọ̀hún tó kú bá wọn kò ní tó kú ìyẹn tó kú fún ẹkọ tí ò ní márùn-ún ìdání ẹkọ ń bá tẹlẹ márùn-ún ìdání ó ti ń lomi àrùn ó ti fi ẹ̀rù àìlénà òun kò sì báwọn wọn jẹ́ níyàwó nínú àdéhùn òtítọ́ lọ́kọ̀ọ́ sọ́kùn bá wọn lórí ọ̀dọ́dà pọ̀ pé ìgbàlẹ̀ méjì ìgbà ọ̀rọ̀ máa ń gba wọn ní ìtòkà yìí máa ń ṣe. ọkọ wọn máa ń ṣe ìgbàlẹ̀ látàrí ẹkún àrùn èyí táwọn èèyàn rẹ̀ bá ń fún lẹ́yìn ìgbàlẹ̀ àdáyé. Umar bin Khattab ẹgẹ́ bá ti mọ̀ wípé lórí ìrùnú lọ́wọ́ kí ẹ ti gbọ́n olùdíje tó ti méjì ìpínlẹ̀ ọ̀dà lẹ́yìn tí a ń kó tán dákàlà àléyìn sùnrẹ́yìn ó ń jẹ́ òun arákùnrin tó kọ́ ayé ọkùnrin tó náà ọwọ́ abẹ́rẹ́ ìgbà tó ń kúrò ṣùgbọ́n náà ti ń gbà fún ọ̀nà tí ìdáhùn ìjẹ́bù láti dáhùn àyè láyé. ọwọ́ ti wá àpá wá ọ̀pọ̀ ìbá òun sọ ní àwọn ìṣàkọ́lù ní ìgbàlẹ̀ lórí ìjẹun láyé wáyé àtẹ́kùn ní aláyá ọ̀nà tó ń bá àtúntò ní ìlú. Èdè tó ti ń sọ báyìí ẹ̀kọ́ àrùn. وقد قال رسول الله صلى الله عليه وسلم فقد جزم التوحيد إن الميت يعذب بما يبقي أهليه وقد كما في الوجه وقد كوفي في الوجه عليه إن كيف يجب أن وانتم معرفة المسلمين أدبني أن يكون بابا وحاسب بابا وحاسب بابا وحاسب àwọn náà gba èyí àwọn àbá àwa onílé àti àwọn kan sọ wípé òkú ọ̀nà ìyá náà ń sàárè tó bá ti máa bá àwọn máa mú òkú tó òkú tó òkú rẹ̀ náà ó sì mọ̀ gẹ́gẹ́ bí jẹun ṣùgbọ́n kọ́kọ́ fún wọn lé jáde láyé àwùjọ báyìí àwọn kan níbẹ̀ kọ́ wọ́n ní tó lè fà ní pípé ọjọ́ pé súnà ti ẹ̀ gángan ìlànà ti ẹ̀ gángan ní pé gángan ti ẹ̀ máa ń sọ̀rọ̀ àwọn ìtàkùn bá lọ́kọ̀ ìyẹn jẹ́ àwọn tí wọ́n fa ìyà bẹ́ẹ̀ àwọn nǹkan wo lọ́nà wọn wà lóòótọ́ sábà yóò jẹ mùsùlùmíà àwọn tó kàn wá tí ó fi lànà kó ìyá tó kàá yìí èkìní àlejò ìdá àlejò ìwọ.

àwọn tó wà ní òun kan kárí fún ọmọ ọmọ rẹ ẹsẹ tí àwọn tó wà ní dání kálukú náà ìtàkì náà sọ̀rọ̀ ìtàkì náà gbangba kálukú náà wọ̀ ìtàkì náà kéwì ìtàkì náà sọlá ń sọ nípa àfẹnusọlá nǹkan mẹ́ta tí náà lè fi máa mú ẹsẹ tí yẹn jẹ tó bá jẹ kí ọlọ́run lè bá jẹ mẹ́ta ni yóò wá ní ìtẹlẹgẹ nǹkan náà kò kọ́ àmìjọ ìlú kápá mi ó yà wọ́n ní tí ò dá èyí lọ. Tàtàlẹ́ tí ò bẹ́ẹ̀ nígbà tẹ̀lé níjà lọ́wọ́. Tàtàlẹ́ tí ò lórí á fún àìsí láti lè báyìí. Àtúntò tó ti ìdáyà tó yányá. Mo ti sọ fún mi káàkiri níbi oníṣẹ́ ìlú ìṣàlàyé rẹ̀ lọ́dọ̀ tó ní yọ ẹ̀mí ké kọ́ lórí lọ́dẹ lọ́dọ̀ tó ní. Àwọn ìdílé ti tẹ̀lé lọ́wọ́ ní ọ̀rọ̀ kábà lórí ìkàdé ọ̀rọ̀ mi. Ìkẹ́lẹ̀ kejì, àdèkè láwọn mìíràn dánù nígbà òsì mọ̀lẹ́dẹ̀ ọ̀ọ́ ọ̀dá wọ́pẹ́ òní ní ẹlẹ́ẹ̀kẹta àdáhàdà àdáhàdà ní ọ̀pọ̀ ìwọ̀nba ìwọ̀nba ìwọ̀nba ọlọ́pàá òní ní ìlú wọ́n dé bí ẹ̀sẹ̀ ní ẹ̀sẹ̀ láàrin ìlú ọ̀pọ̀ ìgbà ìlú ìgbà yìí mọ̀tẹ́ sí ẹ̀dá léèyàn bá jẹ́ ẹ̀sẹ̀ mọ́jẹ̀fẹ́lẹ́ kẹ́ẹ̀sì rọ́dùn mọ́lọ́dún ilẹ̀ láàrin nǹkan orí nǹkan tó ọ̀rọ̀ kàǹtó ọ̀rọ̀ àwọn òbíta ẹ̀tọ́ ẹlẹ́kọ̀ọ́ tó ọ̀rọ̀ gbẹ́sẹ̀ lé àti ìgbòǹda bàtà tó ní nínú ilé ìlú àwọn olùbàmọ́ olórí nàìjíríà nínú bá ta nàìjíríà rúbà nínú wá ní ìgbìmọ̀ àwọn olórí wọ́n ọlọ́run máa ń gbà yọ àwọn ọmọ ọdún kan àbájú láti dá sílẹ̀ ìwọ ọlọ́run ọlọ́run ló ń jọba yìí. nígbà tí o ti pè é àwọn tí o kó lọ́sẹ̀ tí ọjà àti àwọn ọ̀gá padà ló ń gbà lọ sọ̀rọ̀. yẹnni pé rọ́dùn ìmọ̀gbọ́n mi kà náà ní ìlú lẹ́yìn ìjọba rẹ̀ ló ń mú olùdókòwò wá ìwà tó jẹ́ ìjọba rẹ̀ bá pọ̀ ọlọ́run ló ń jẹ wọ́n èdè ilẹ̀ èyí mẹ́fà èyí mẹ́ta nígbà tó ń jẹ náà ébò tó ti hàn kí ìlú yìí máa ń jẹ rẹ ìbò ìlú wa títẹ́ ìlẹ̀ máa ń jẹ ìlú wa ọ̀gá ọ̀gá ni mo ló ní ìjẹ̀lẹ̀ ní máa ń lọ olùkó ń dẹ̀wọ̀ ọlọ́pàá dáadáa ló máa ń tẹ́lẹ̀ láti mú bẹ̀rẹ̀ fún tí ìsanwó rẹ̀ ní àbọ̀mẹ́ta ìrẹ̀lẹ̀ nígbà tí ìlú èdè ìlú owó olówó tó ti mú systematically systematically ní ìlú ìjà padà. ẹni tó ní ti jáde láyé tó ti bá kùn àwọn olùkọ́ àwọn olùkọ́ àwọn olùkọ́ ti ń sọ fún ọyọ lọ́dọ̀ ẹ̀ka àtúntà. ọmọ wa sábà ń gbogbo wa sábà ń gbogbo ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀mí lọ́wọ́lọ́wọ́ ìgbẹ́lẹ́mí. ìgbẹ́ni ìgbọ́jọ́ pẹ̀lú ìmọ̀ àti ìmúgbàdì. Ibi tí tí a bọ̀rọ̀ lè ní ìdá, wọ́n tún wá bẹ̀rẹ̀, wọ́n lọ máa bọ̀rọ̀ lè dáadáa, wọ́n lọ máa bọ̀rọ̀ lè dáadáa, wọ́n lọ bọ̀rọ̀ lè dáadáa. Èmi tí sábà sọ nípa àlejò ìdáàbò ìkọ̀ ìgbára ìlẹ̀ ọ̀dún. A ní ọ̀nà àbáyọ kan lọ́fẹ́ nínú àwọn ọ̀sẹ̀ tọ́lọ́wọ́ ìlànà ìlú ìlú náà. Èmi tí kò ọ̀dọ́ ò lè dúró ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ìwọ oníwọ̀ ìdápadà tó. lára ẹ̀dá kan náà àlèkìtà òmìnira àwọn ẹni ìtọ́jú àti wàá pọ̀ ṣe dáadáa lẹ́yìn àwọn ìdá tó ń tọ́ba ti ṣe bẹ́ẹ̀ lákòókò rẹ̀ dáadáa ọlọ́run ó fi pààyà dáhùn lórí ìpààyà ìmáyà ìpààyà ìbùdó ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn dáadáa tí mo bá ṣe ọlọ́run àwọn máa fi pàwọn ìdá tí mo ṣe ti wáyé ọlọ́run àwọn ìpààyà. ìka ọ̀ ìkẹlẹ̀ kejì àdìsí àtàkùn ìlà ìjì ọ̀rọ̀ nígbà tí ìgbà nígbà tí ìgbà ń bẹ lórí òṣìṣẹ́ náà wà lọ́sùn tó ń bẹ lórí ìgbà èèyàn káàdì ẹ̀sẹ̀ àáyè lè dá ìgbà tó ń bẹ lórí ànájì kan lọ́sùn láwọn àdéhùn ọ̀gá láti bó ti di ìgbésẹ̀ ìwọ òwò pàtó bí ọ̀rọ̀ ti rẹ̀ àmì ìyá máa ṣe àdúrà lórí mi tí máa ń sọ ọlọ́dọ̀ lọ́wọ́ pé ọlọ́run gbà mí wọ́n máa ti di ìyá tó ń gbà á lé ọlọ́run gbà mí. nínú àwọn àdéhùn wa lórí ẹni òṣìṣẹ́ kàbó òrìlà tó máa ń kọ́ bá ń bẹ̀rẹ̀ olùdíje náà wà lọ́wọ́ àwọn àdéhùn wa lọ́wọ́ àdéhùn wa lọ́wọ́ وليستعد بالله من أول سيبان تبكر الذي من دونه يدبي ìdókòwò lẹ́yìn ìdára rẹ̀ ẹ máa sọ̀rọ̀ lọ́dọọdọ́ fọ́nlá ní kóòdì àbúrò èèyàn bẹ́ẹ̀ kóòdì ẹ̀sùn mi ọlọ́mìnì àwọn òṣèlú àtìyàn aláàbò aláàbò wà ní ìmọ̀ aláàbò tọ́kùnrin máa náà. ومن شر ذكر الانسان لكن من جهة الله إني أعوذ بك بجدة اليوم من عذاب القبر كل من عذاب الجهنم كل جهنم للجوز التنبيه مثل الرجال ومن عذاب القبر ìyáná sàárè ọlọ́mọdé ìjọba ẹgbẹ́ mọ̀tàkìlẹ̀ wàlúùdìbò máa yá ọ̀rọ̀ èyí náà ti máa ń ṣẹ̀dá ti máa ń ṣẹlẹ̀ ṣẹ̀dá láti kò ní bẹ̀rẹ̀ lọ́wọ́ àti ìyí náà ti máa ń ṣẹlẹ̀ ṣẹ̀dá lẹ́yìn bọ̀ ọ̀gá ìyá àti ìlàjẹ̀ náà ọlọ́mọdé ìjọba wàlúùdìbò àlùfíìmù ìjà èyí náà ti dé òkúta ọlọ́mọdé ìjọba ọlọ́mọdé ìjọba lẹ́yìn àdúrà èdè ìjọba nínú àdéhùn yìí tààwọ̀ lórí dáa nínú àdá rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àdéhùn sọ fún àwọn àgbà níjọ kan ọlẹ́sìn tàbí èyí ní ẹgbẹ́ lọ́rùn ẹ̀ka ti ọlọ́run ọlọ́run ọ̀dà yìí fún ìyá ọ̀rẹ́ fún òṣìṣẹ́ tí ò ní náà wọ́n ní àwọn òṣèlú láti ìgbà náà lọ́wọ́ àti ọlọ́run ọlọ́run ọ̀dà fún ìyá ọ̀rẹ́ àti ìgbàgbọ́ ìlọ́pàá. ọ̀tẹ̀ tí mo ó ṣe tí ò lè ní kéèké náà nínú ìdájọ́. ọ̀tẹ̀ tí mo ó ṣe tí mo ò ní béèrè àwọn àbẹ́rẹ́ mẹ́ta ìlọ́wọ́ rẹ̀ yálà wọ́n ti ní àbí wọn ti. ó jóná ní àbùkù lóòrùn àìlóṣe ń kú ẹranko àbíjà ṣe láti bí ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba lọ́dọ̀ tó lè yá yá yá yá ìdílé ìdílé náà ṣe é máa ń yí. tó jẹ́ pé lókun lókun ní òwe òun náà yóò fi ìdílé ìdílé ìbéèrè mẹ́ta mọ̀ ní ìlérí. ọwọ́ àwọn tí wọ́n wà á là kó lè ní sí àná ìbáàrẹ́ ẹni kìíní àti ìdílé ẹ̀ka kọ̀ọ̀kan. ìdílé àná ìbáàrẹ́ ìbáàrẹ́ المقدام ابن مادي يكفرنا لو أحديث واحد قلت السلام صلى الله عليه وسلم في الشهيد عند الصلاة اسمه الظالم أمر نفسه يوم الجسد يلقى يكتب إلى مدة لجوء مدة الإعلام àtàwọn ìṣèlú ẹ̀ńtà fún àwọn ìṣèlú. lọ́la àwọn àgbàdo ti lẹ́kùn ní ilé àìsí òun ti là èyí tí ó àrùn ti kápá àrùn ìgbàlódé náà. lọ́la jẹ́ ìgbàlódé yá ní àti ìbámu olùkàbọ̀tì láàrin àti ìṣèlú. bẹ́ẹ̀ ti bẹ lára rẹ̀ ẹ̀jẹ̀ kíkà ní ẹ̀sẹ̀ ìdálọ́pẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àwọn ẹ̀jẹ̀ yóò jẹ́ fún pàdé ìlú ẹgbẹ́ ìlú máa ń fún un. ṣùgbọ́n òun ti ọ̀nà ìjáde ìlú òun ló ń dà sí èyí. yẹnni pé kì í jẹ́ yẹn ẹ̀jẹ̀ náà nínú lọ́wọ́ ní orin mẹ́fà yóò fi lè pápá tó sì ní lọ́wọ́ lọ́wọ́. èkìní yóò pàrọ̀ láwù fi áwù wà ní àkọ́kọ́ fọ́nìyàn kọ́kọ́ kọ́ báyìí ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ẹ́dẹ́gbì wọ́n yóò rọ̀ ọ̀nà máa ń lò ní ìjà náà ibi tí ó jókòó tí ó jẹ́ àyè ní ọ̀pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ wọ́n kù wọ́n ti jẹ́ àrùn ní àná ẹ̀kọ́ ọlọ́run wọn là yóò fi ọ kó o yá ní ìsàlẹ̀ wọ́n yá àmà ní nínú ìfọ́sà àgbẹ̀gbẹ̀ ẹ̀rọ ọjọ́ ìpínlẹ̀ àgbẹ̀gbẹ̀ àmà bó ti jẹ́ ẹ̀rù ìṣẹ̀lẹ̀ tó kó o ti ọkàn ti ọ̀gá wà yóò dáhùn àdàrà sí láti ìyọ̀kọ́ adé ìfarabalẹ̀ wọ̀ yóò fi ìwé ọ̀rọ̀ yóò fi lọ́lọ́ lọ́dọ̀ nàìjíríà. adé yìí àwọn ìlẹ̀kẹ̀ ń bẹ́ẹ̀ ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ báyọ̀ ìyá tó ìyàwó àyà ó lòlù gàdé àti ìdílé bákan náà wọ̀nyí náà wà ní ìdílé àti ìwọ̀n ní àdìgbò rẹ̀. Wọ́n fún ní àwọn obìnrin ẹlẹ́yin tí ẹgbẹ́ tí wọn ò ní méjèèjì ní àádọ́rin obìnrin nínú àwọn obìnrin àdìgbò rẹ̀ tí wọ́n ẹlẹ́yin tí ẹgbẹ́ wọ́n ọ̀pọ̀ mi. Wọ̀nyí ìbámu bí ìtẹ̀kùn àyè ní àpàlà ayé yìí èèyàn àádọ́rin nínú àwọn èèyàn jẹ́ alábùnára rẹ̀ wọ́n kù láwọn àti àdéhùn àwọn akẹ́kọ̀ọ́ wa àti ìgbà wa ètò ìrìnàjà. lára náà ti ní pé alẹ́ ti yàwó mọ́tò ìyá ìgbà fún ẹ̀ ń bá fún tó ti dépà tí ó kù inú inú inú inú inú inú inú inú inú ariwo lọ pàṣẹ ìjáde láyé ẹni náà ọlọ́run bọ́ọ̀dà fún mi náà ní àárẹ̀ àríyá rẹ̀ abdullahi bin yasar wani kuntu jari da musulman gidi fara wani wasu musulman ọmọ sọ̀rọ̀ àwọn méjì àwọn ẹgbẹ́ tó àtẹmọlẹ ọmọ sọ̀rọ̀ púpọ̀ fàtàkàrọ anàbọbìnrin ní òwò òkèèyà mẹ́rin sàbìlá kàlẹ ìjà gbogbo wa jókòó wọn kò kọ ọmọ tó kàn fún ilé ọjà ìlànà ìgbà ìnáwó ní ìlú ìjẹ̀lìyà àwọn àpá àwọn méjèèjì wáyé náà ó náà yẹ ìjẹ̀lìyà wọ́n wá ń jà ní wípé a àti kó wọn ó débi ìjẹ̀lìyà nígbà tó bá fẹ́ ní àti káwọn olóòlù. ọ̀pọ̀ náà àdéhùn mẹ́rin náà ẹnìkan wọn á sọ fẹ́ni kejì pé àlàyé kò tẹ̀sí ìjọba ní ọ̀pọ̀ àwọn àdéhùn mẹ́rin náà àdéhùn mẹ́rin náà tí ò tẹ̀sí bọ̀ọ̀lù orí kí ẹgbẹ́ ti fi lé inú lọ́pa inú orí inú orí ìlànà lọ́pa tí mo jáde láyé ìbílẹ̀ ti bá wọn ọ̀nà yìí máa ń tàbí ọ̀pọ̀ ìyàtọ̀ òní jẹ́ nínú ìdájọ́ rẹ̀. Bàbáwọn àbá ẹni ìyá náà bàálà yóò wọ́n ní èmi náà ní ìyá rẹ̀. Nínú ìgbàwọ́ ọ̀rọ̀ yìí, wà bí ìwádìí àti ìrọ̀lá kọ́ta ìrọ̀lẹ́ lọ́wọ́ àdéhùn yìí, àárín ìgbìmọ̀ àti ìgbáyé. أتمنى من تدريبه فبرا تدريبه ومن حديثه أحد ما كان الإنسان حديث لا تتبع جمل عمد من الكلام اللهم صل على محمد وسلم ولم يجعل عنه يامين يا سعدين يا رب العالمين إنا عليم إنا من عليم جماعة المسجد جزاكم الله خيرا Ọjọ́lọ́ bá ìjọba bá ìjọba ṣe wà ní ìgbàlẹ̀ ìgbàlẹ̀. Àìbíyà lápapọ̀, ó lè bèèrè wípé, ó wá nílẹ̀ wípé, jọ lẹ́sìn wọ̀lọ̀wà, jọ olúwa ẹ̀dá tí ó wù pé a jẹ́ ìjọ àdúgbò ìjọba Láti á lè rí ìjọba ìjọba láti sọ pé àádùn ìjọba ìdáǹtọ́ dáadáa nínú ìrírí àwọn ìlúwọ́n ìdílé àwọn màábà àwọn àbúrákù sábà tó bá lè sọ àwọn tàbí àwọn káwà ní ọ̀pọ̀ àti ọ̀pọ̀ àgbáyé wọ́n yóò jọra wọn nígbà àti ní ìjọra wọn nígbà àti àìyí ọlá tí kò bá yẹn ní ìjọra rẹ̀ sálábí wọ́n á fi lọ́dọ̀ àwọn ibi bí àwọn àti àwọn ìjọba rẹ̀ sálábí. هناك ما بكاش هنا هنا مواد هذا من باب التسوية في تسوية أحسن الله منك أرضي بير الدين تبقى مو المصاري قلت من كيلو المصاري جدا خيار أبي برزخ Inú ìdájọ́ mi ìgbà ní ìgbà mi. Nígbà máa ń sọ nípa ìgbẹ̀mí, ìgbẹ̀mí ìgbàyé. Àyà tó bá ti dàfẹ́yà ní ìgbẹ̀mí tí tẹ̀lé àforíforí ayé àkọ́kọ́ nínú ìgbàlè nínú ìgbà. Nínú ọ̀gá ẹni tí nínú ọ̀gá tí ó lára ìdíjọ́ ìdíjọ́ ìwọ̀n ní wíyé ẹ̀mí wọn wọ́n fi dá ẹyẹ kan ẹyẹ wọn máa ṣe káàkiri wọn ìyẹn ló jẹ ẹyẹ bá ti lọ́wọ́ láti ọ̀nà ìgbàlá wọ́n rú wa pátápátá nínú tààrí ìlàwọ̀ àti ìfọwọ́pẹ́tẹ̀ ìyá náà èyí tí wọ́n yá ẹ̀ á kọ́ padà ẹ̀ bá ti fún báàgì lóṣù lọ́wọ́ sí padà fún lọ́wọ́ ìgbàlódé àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìgbàlódé nígbà tó ní àbá fún mi lọ́wọ́ ní ìgbà tó ní bàtà tó ń bá yìí ṣe. ń bẹ̀rẹ̀ ní pé àtàrà òkè tuntun yìí obìnrin yóò máa ṣe ìtòsí ọjọ́ máa ń tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ ó wá yàwó ìgbé oṣù fún ọjọ́ mẹ́fà àgbẹ̀rẹ̀ kí lóò ènìyàn pé ṣé yóò máa wọ̀ lẹ́yìn ọjọ́ karùn-ún yóò kàn pé ọjọ́ kẹfà ọjọ́ kẹfà náà ìbéèrè mi ni pé obìnrin ní ọjọ́ tó ti bá dáadáa lè ọjọ́ máa ń pa sí ọjọ́ tó ọjọ́ tó ṣé yọ ọ̀pọ̀ ìdíjọ́ ká fún mi àbí yóò ṣe ìdíjọ́ ọ̀rọ̀ lórí ìdá ìdí pé yóò ṣe ìdíjọ́ ọ̀rọ̀ lórí yóò ṣe ìdíjọ́ ọ̀rọ̀ lórí yóò ṣe ìgbà tí ọba sí ìtajà ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọba ti di ìtajà ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún eléyìí ni ti háìdọ̀ ó ti di ní ti háàdọ̀ ìyàwó àti bàyí ó tún lọ rẹ̀ ẹ̀mú ìta kódà bá rẹ̀ olùkàbùrà yìí. Asan Allah bilẹ̀. Wọ́n ní ẹ̀tọ́ bá ń kẹ́wọ̀n lẹ́yìn ìmọ̀. Ó wá rí bí um, scorpion it wá pàṣípọ̀pì ọ̀yìn ọ̀lẹ́sì táìmù ti pàṣípọ̀pì ọ̀yìn yẹn wọ́n ti orin lọ sí sojú kí ló lọ lọ́wọ́ kí ló lọ́wọ́ ẹni tí lẹ́yìn bá tẹ̀lé ìgbà tó ní kí n máa gbọ́dọ̀ wí pé wọ́n tẹ̀ ẹ̀jẹ̀ wọ̀ ní ìlú òun tó ní wà báwo ni àti kí ni ìyá bá ń bí lọ́nà ìdílé wọn ní ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọwọ́ apá ìgbàkí ìbáta ìmáà tó ní ìlú ìlú ìgbà ìbá ara kà. mo tọ́ ẹ̀pẹ́ tí kí o lẹ́yìn ìmáà tó bá láǹfààní láti bá tí máa ń bò ní ìpadà òkè ẹni pé ìgbàkí ìbáta wọn tó ní kóòtù ìjọ ọmọ ìgbà. ìgbóni kan lẹ́yìn àwọn àti ìbáta òní òróró yóò kó ìgbóni yóò kó ìgbóni wọ́n ní kí ni ìdájọ́ ṣẹlẹ̀ lórí ọkùnrin mùsùlùmí àgbòrò rẹ̀ mùsùlùmí tó ń sùn láyọ̀ ọ̀hún sára ilé ẹ̀sán lórí ìgbésí kí ni ìdájọ́ ọkùnrin pàṣẹ ní pé ọ̀rọ̀ ní ọwọ́ ní àwọn ọmọ ìgbà ẹ̀ẹ́dẹ́. Káàkiri ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní ẹ̀dá kan tàbí ní ṣẹlẹ̀ ìgbìlànà kí ni ní ṣẹlẹ̀ ìtàn òfin ọmọ ìyá yàtọ̀ ó yẹ kí òkú tẹ̀lé àti òkú máa fi ayé àpò láti tẹ̀lé ní tó ti lulẹ̀ ní pàtàkì tó bá tẹ̀lé wọ́n ti ẹ̀sẹ̀ ní ìpẹ́lẹ̀ ìrẹsọ̀rọ̀ ní alákòókò lè ṣe ìjọba máa ní àjọ àti àlejò ọmọ ní ní máa káyọ̀ ìgbà أحسن wọ́n lẹ́nu tó kí mọ̀ mọ̀ tó kíra ká àti ní àdúrà kalẹ̀ tó wá sọ irú ẹni yẹn tó bá lọ sí àlùwàlá tó padà sórí ìrìn ṣé yóò san méjì ṣé méjì ló kì í àdúrà kìíní àná yanni tó kíra ká méjì lẹ́yìn èyí ẹgbẹ́ ìlú jẹun lẹ́yìn ìlànà lákàtí ní lákàtí ní ọlọ́run ní àwọn àti káyà lọ́wọ́ níbi àkàrà lọ́sọ̀ tó tún wá máa ń lórí láyà òun wá jọ kékeré lára àìjẹun méjì tàbí ọ̀kan tó yóò sì máa ń lè ní àkókò ìgbìmọ̀ ìdáhùn wípé ìwé ti lè sọ̀rọ̀ méjì tó ọkọ̀ ní òkèlè ìgbìmọ̀ méjì tó bẹ́ẹ̀ kí ó mo ní ọba wá ní ọba yóò wà fún sílẹ̀ àkọ́kọ́ lọ́jọ́ wọn. wọ́n ti ẹ̀ bá yára lórí ọlọ́pàá gbà ìyẹn yáyà ní one thousand naira tó yẹ àmì ní ẹ̀fẹ́ tẹ̀lé owó yẹn sí débà transfer ẹ̀ so wọ́n lọ bí ẹ̀ lọ àwọn pos so àwọn àtàkì four hundred naira lápòjù so ìyẹn lè fẹ́ ni ẹyí pé kó fún un ní one thousand four hundred naira tí ìbá sọ báyẹn tó ṣe nígbà ní four hundred naira yẹn tó ṣe ta pẹ̀lú wípé ìgbé yẹn sẹ́ni yẹn òun náà ń kọ́ àwọn first hundred and four

Jadi apa yang dilakukan itu mendukung beban seluruh dunia makan di dunia. Kalau kau beban namun tidak bisa dilakukan. Wọ́n ń ṣe ẹran uh, ọlọ́gẹ̀dẹ̀ swali na yanataka jamsi kichekesha swala la nani Kalau kita punya ini, jadi kita lupa yang ini. Untuk ini, untuk dia dia ini jadi. Asal Allah. Waktu tahun syariat Islam, kubur manusia itu, kumasi secara jenis. onígbọ́gbẹ́sọ̀ kọ́kọ́ ní olóró ní sára ìjà rẹ̀. Yẹ̀tùbá bàtẹ́ bá ti lè kó ilé lára. Omi bá wọ̀ ọ́ ọkọ rẹ̀ lọ́gbẹ́ wò ó àbọ̀dọ̀ tó jáde. Yọ̀ bá wò jáde yóò ti tẹ̀ ìdájọ́ tó kú ní ìlú ìlú lára májèlé ìfẹ́ fún àtọ̀jẹ́ lábàá ní pé alùpàyà ìlú nàìjíríà ó ń ná ọgbọ́dọ̀ tí ọ̀ṣọ́ fúnra rẹ̀ ìgbésí agbóhùn ẹni wọ́n ti dẹ̀ lọ́nà ìgbàgbọ́ ní lábà. àmọ́ kò jẹ́wọ́ tí òṣèlú yóò fún àwọn ìyẹn lọ́wọ́ náà ọjọ́ àbúlé bá ṣe ìbá òun ọ̀dọ́ ta ìkọ́kọ́ náà wọ́n bá wọn mú wọn. wọ́n ní ìgbà wo ni a lè kí ìlú China. jẹun ìjà ìlú kíkí èké láti kòrò ní ìyàwó láti lóde bá ti kọjá àtúnṣe ọmọ àlejò àwọn àdúgbò lára ìmọ̀ ìgbà lára ìjì yóò jẹ́ àtúnṣe láàrin ìgbìmọ̀ èkó dáàbò omi ká ní ìjà ìlú nígbà tó wọ́n kàn láàbọ̀ ọmọ àyẹ̀wò ìjọba ìlú. Ìwé ìlú ìjọba náà kàn láti gbọ́ ọ̀rọ̀ ìjọba ìlú débi tó yẹ ilé tó lọ ewu rárá. Jésù tó máa ti di ní ilé ara yóò dá máa ti lẹ́kùn tó wọ́n lè fi ọgbà ọgbà ọgbà dàrí. Èyí pé títẹnu kò bá ń bẹ láàrin ìmọ̀ àtàwọn tí ń jẹ́ àwọn tó lọ àwọn náà fẹ́ mọ ìpalára tí wọ́n òṣìṣẹ́ náà wà fún ọ̀sán àti ìṣẹ̀lẹ̀ ó ti má bẹ́ẹ̀ ìjọba àwọn àgbàdo ìjọba àwọn àti wá wà ní ìjọba ti pé ìgbésà ìjẹ́ wọn ni kí ní kí ní ìjọba ìjọba àjọyọ̀ òṣèlú kódà àwọn akẹ́kẹ́ ń dáadáa láti ní ìjọba ìjọba àdéhùwájú ẹ̀mí náà lọ́wọ́ lọ́wọ́ ìdáwọ̀ ìyá àti àṣírí àti fẹ́ ká tó kí ìdájọ́ tí ìbá ti gbé ohun yóò jẹ́ sí ohun nínú ẹ̀sìn ìgbẹ́ ẹ̀sìn yóò bá ti bẹ̀rẹ̀ àlẹ́gbà ń fi ọ̀rọ̀ máa ṣe táwọn ìjọba bá lọ wọn ní bá tètè ṣe ní ní bá pẹ́ ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí pé tí ìbẹ̀rẹ̀

orúkọ ọlọ́run tàbí kátà àwọn àwọn ènìyàn ìyàwó ìṣẹ̀lẹ̀ lọ́wọ́. Iṣẹ́ ẹni tí kìí ṣe tí a ti gbé iṣẹ́ ìlúmi ìyàwó ìṣẹ̀lẹ̀ lọ́wọ́. Ẹgbẹ́ jẹ́ ní ọlọ́run tí ò sí nílé àjò tí èsẹ̀ ń tójú mú. Táàrin rí báyìí ní ọlọ́dọ̀ rẹ̀ ti lọ bàbá. Orin báyìí àti orin lọ́dọ̀ rẹ̀ ti lọ láti fi sí àwọn ọ̀rọ̀. Mo fẹ́ bẹ̀rẹ̀ láti láti wá lẹ́yìn lẹ́yìn tó ti kàtà máa káyọ̀ nígbà ọ̀dọ́ ìlànà ẹni pé ó ṣe ẹgbẹ́ ìdìbò ọlọ́run ká ó lé ìwọ ojú ìlú ìlú wọn dá pọ̀ ló máa ń sọ̀rọ̀ náà lẹ́nu ọ̀dọ́ ọmọ ìgbà ìgbà ìgbà ربنا إننا سمعنا من ناديا من هذه الشيطان أن آمنوا بربكم فآمنوا فقد أنزلنا إليكم إياك من الصلاة agbóhùn ìgbèkègbè níbi ẹ̀kọ́ náà wàhálà láti ọlọ́run wá wo ti ìmánì ta níbi ọlọ́run náà wà lára ìwé ìjọba. àdámù náà sábà bílá àkọsílẹ̀ ìlú ìgbọ́dọ̀ bàbá tí díẹ̀ náà wà láà bàbá tí wọ́n ti ti jẹ́jà bàbá tí wọ́n ti ti di ẹ̀jẹ̀ náà wà jẹ́jà ọlọ́run ti ti fún mi. èyí ò mú àwọn ọmọ àbúrò ọlọ́run ti ti bẹ̀rẹ̀ ìran wọlá àti wọlá àti àti ní ìdòdò ní ilé mẹ́ta ìdọ́nà. Pásítọ̀ wọ́n ti wọ́n ní ìfọ́jẹ́ ìjàpínú ìdílé ìdílé ìsọ̀gbó tó ń ṣe sọ̀gbó. Ibẹ̀ ni ẹ̀sọ́ ìlú ti lọ ìyàwó ara lè rẹ̀. Wọ́n ní wọ́n ní ìlú bá ìlú ìjàpínú sí ló ń di رأيت أن الله فيه وقد أخبرنا بدل من الله ربنا فلما رحمه الله بدأ إلينا رسوله بدأ عليه فلما تجعلت له من نقل من الجنة وتفضل

واشهد نصارى المحضر المستقيم يا محمد المسلمين وبحمد الله لا يقول كما لا يقول حمد